máàkù orí kẹta. jésù tún wọ inú ilé ìpàdé lọ ọkùnrin kan wà níbẹ̀ tí ọwọ́ rẹ̀ kan rọ àwọn kan wà tí wọ́n ń sọ bí yóò wu ọkùnrin yìí sàn ní ọjọ́ ìsinmi kí wọ́n lè fi í sùn ó wí fún ọkùnrin náà tí ọwọ́ rẹ̀ rọ pé. dìde dúró ní àárín àwùjọ jésù bá bi wọ́n léèrè pé èwo ni ó dára láti ṣe ìrànlọ́wọ́ ni tàbí láti ṣe ìbàjẹ́ ní ọjọ́ ìsinmi láti gba ẹ̀mí là ni tàbí láti pa ẹ̀mí run ṣùgbọ́n wọn kò fọhùn jésù wò yíká pẹ̀lú ìbínú inú rẹ̀ sì bàjẹ́ nítorí pé ọkàn wọn le ó wá wí fún ọkùnrin náà pé na ọwọ́ rẹ ó bá nà á ọwọ́ rẹ̀ sì bọ́ sípò lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn farisí jáde lọ láti gbìmọ̀ pọ̀ pẹ̀lú àwọn alátìlẹyìn ẹrọ́dù lórí ọ̀nà tí wọ́n yóò gbà pa á jésù pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ yẹra lọ sí ẹ̀bá òkun ogunlọ́gọ̀ ènìyàn sì ń tẹ̀lé e wọ́n wá láti Galilei àti Judea àti Jerusalem láti Idumie àti apá ìlà oòrùn odò Jọ́dánì àti agbègbè Tire àti ti Sidoni ogunlọ́gọ̀ ènìyàn wọ́ lọ sí ọ̀dọ̀ rẹ̀ nígbà tí wọ́n gbọ́ ohun tí ó ń ṣe ó bá sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọ́n tọ́jú ọkọ̀ ojú omi kan sítòsí nítorí àwọn ènìyàn kí wọ́n bàbà fún un pa nítorí ó wo ọ̀pọ̀lọpọ̀ sàn tó bẹ́ẹ̀ tí àwọn aláìsàn ti ara wọn kí wọ́n lè fi ọwọ́ kàn án nígbà tí àwọn ẹ̀mí èṣù bá rí i wọ́n á wúlẹ̀ níwájú rẹ̀ wọ́n á máa kígbe pé. ìwọ ni ọmọ ọlọ́run. kíkìlọ̀ ni ó máa ń kìlọ̀ fún wọn gan-an kí wọ́n má ṣe fi hàn. lẹ́yìn náà ó wá gun orí òkè lọ. ó pe àwọn tí ó wù ú sọ́dọ̀ wọ́n sì tọ̀ ọ́ lọ. ó bá yan àwọn méjìlá ó pè wọ́n ní àpòstélì kí wọ́n lè wà pẹ̀lú rẹ̀ kí ó lè máa rán wọn lọ wàásù kí wọ́n lè ní àṣẹ láti máa lé àwọn ẹ̀mí èṣù jáde àwọn méjìlá tí ó yàn náà nìyí simoni tí ó sọ ní pétérù àti jacobu ọmọ sebede àti johanu àbúrò rẹ̀ ó sọ wọ́n ní boanage ìtumọ̀ èyí tí í ṣe àwọn ọmọ àrá àti anderu filipi bartolomeu matthew àti tomasi Jacob ọmọ alfeu tadeu àti simoni ọmọ ẹgbẹ́ ìbílẹ̀ kenani àti Judas Iscariotu, ẹni tí ó fi jésù fún àwọn ọ̀tá rẹ̀ lẹ́yìn náà jésù wọnú ilé lọ àwọn ènìyàn tó péjọ tó bẹ́ẹ̀ tí òun àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kò fi lè jẹun nígbà tí àwọn ẹbí rẹ̀ gbọ́ wọ́n jáde lọ láti fi agbára mú nítorí àwọn ènìyàn ń wí pé. orí rẹ̀ ti dàrú. ṣùgbọ́n àwọn amòfin tí wọ́n sọ̀kalẹ̀ wá láti jerusalem sọ pé. ó ní ẹ̀mí bẹ́ẹ́lí sẹ́búlù àti pé nípa agbára olórí àwọn ẹ̀mí èṣù ni ó fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde. jésù wá pè wọ́n sọ́dọ̀ ó fi òwe bá wọn sọ̀rọ̀ pé báwo ni sátani ti ṣe lè lé sátani jáde bí ìjọba kan náà bá gbé ogun ti ara rẹ̀ ìjọba náà yóò parun bí àwọn ará ilé kan náà bá ń bá ara wọn jà ilé náà kò lè fi ìdí múlẹ̀ bí sátani bá gbógun ti ara rẹ̀ tí ó ń bá ara rẹ̀ jà kò lè fi ẹsẹ̀ múlẹ̀ a jẹ́ pé ó parí fún un ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó lè wọ ilé alágbára kan lọ kí ó kó dúkìá rẹ̀ láì jẹ́ pé ó kọ́ de alágbára náà mọ́lẹ̀ nígbà náà ni yóò tó lè kó ilé rẹ̀ mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé gbogbo ẹ̀ṣẹ̀ ni a ó dáríjì àwọn ọmọ ènìyàn àti gbogbo ìsọkúsọ tí wọ́n lè máa sọ ṣùgbọ́n ẹni tí ó bá sọ̀rọ̀ àfojúdi sí ẹ̀mí mímọ́ kò lè ní ìdáríjì láéláé ṣùgbọ́n ó jẹ̀bi ẹ̀ṣẹ̀ títí láé. Jésù sọ èyí nítorí wọ́n wí pé ó ní ẹ̀mí èṣù nígbà tí ó yá ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ wá wọ́n dúró lóde wọ́n bá ránṣẹ́ pé àwọn ènìyàn jókòó yí i e ká wọ́n bá sọ fún un pé. gbọ́nà ìyá rẹ àti àwọn arákùnrin rẹ ń béèrè rẹ lóde. ó dá wọn lóhùn pé. ta ni ìyá mi àti arákùnrin mi. nígbà tí ó wo gbogbo àwọn tí ó jókòó yí i e lọ́tún lọ́sì ó ní. ẹ̀yin ni ìyá mi àti arákùnrin mi nítorí ẹnikẹ́ni tí ó bá ń ṣe ohun tí ó wu ọlọ́run òun ni arákùnrin mi àti arábìnrin mi àti ìyá mi